الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله واختلف في لباس الخز فأجيز وكره وكذلك العلم في الثوب من الحرير إلا الخط الرقيق أفوني تراني ìyapa wà o láàrin àwọn onímọ̀ nípa pé ǹjẹ́ wa لا نعوني مما onimo بي pe aṣọ bá jẹ́ aṣọ tó jẹ́ pé òwú ni wọ́n fi ṣe àbí rọ́bà sọ́tọ̀ ó jẹ́ wípé wọ́n fi aṣọ harir wọ́n fi gba ibìkan lára rẹ̀ ìyapa wà láàrin àwọn olùkọ́ aṣọ tó wọ ẹyẹ o ọ̀tọ̀ kọkùnrin ọwọlú ẹ ṣùgbọ́n àlàfo kan wà lára aṣọ yẹn tí wọ́n fi hàrírì sí sẹ́wọ̀n pé ìtọ́ pọ̀ jù nínú aṣọ yọ jẹ́ pé ó wù ni. ìrọ̀bà tó wọ̀ níbi ala lè gbà wọn. ṣé ó burú àbí ò burú? ọ̀rọ̀ kan wà tó ní kò sí tó burú ń bẹ̀. eléyìí ni apá kan nínú àwọn olùmọ̀ ọ̀rọ̀ kejì. Onu pé akórira rẹ̀ apá kan nínú bíi Ibn Rushd òun sọ pé òun haram ni o eléyìí ni ti imam al fi táwọn sàlẹ̀ sà. torí pé anabi sallallahu alayhi ó ti rẹ́ nìkan tó wọṣọ bẹ́ẹ̀ tí wọ́n fi aṣọ harir tí wọ́n fi dí àlàfo kan lára rẹ̀ anabi wa sọ pé innama yalbasu hadihi man la khalaqa lahu fil akhirah àwọn ẹni tí ó ṣe pé wọn ò ní nǹkan kan tí wọ́n jẹ lérè tó bá di lọ́la alqiyama nìkan ló máa ń wọlú eléyìí tó wọn ní sọ báwọn fún nǹkan tá a kàn kórìíra lásán wọn sì ní sọ báwọn fún nǹkan káwá pé yẹn kò burú ọtọ́ ká haram nítorí ẹ̀ la sọ pé tí ń tọ́tọ́ àti tí ọ̀tọ̀ tí wọ́n bá dàpọ̀ àìtọ́ ni ó borí àìtọ́ ni ó borí torí ẹ̀ aṣọ tí wọ́n fi harir tí wọ́n fi dí àlàfo kan níbẹ̀ kọ̀tọ́ o. bákan náà tó bá tiẹ̀ jẹ́ pé aṣọ harir ó ní wọ́n fi sàmì sásọ lára kẹsí kí wọ́n fi dí àlàfo wọ́n gbé lórí aṣọ ni wọ́n fi dára sí i. kíkà pé wọ́n rán tẹ́ẹ́rẹ́ lọ lára aṣọ. So kódà kó ṣe pápọ̀ ọ̀tún nìkan wọ́n rán sí láti èjìká wá sísàlẹ̀ eléyìí ìyapa tún wà láàrin àwọn olùmọ̀ àwọn kan ní kò burú toró kéré àwọn kan la kórìíra rẹ̀ torí pé wọ́n ti kọ̀ fọkùnrin láti máa wọ gbogbo aṣọ harir ṣùgbọ́n nígbà tí yóò jẹ́ kó di ń di aṣọ ni àjẹkù kò burú àmọ́ akórìíra rẹ̀ tọ́ wọn á ní tó bá lọ jẹ́ pé ó kéré jọjọ ọwẹ́ ọtẹ́rẹ́ tó kéré sí gígùn ọmọ àká kan wọn ní kò burú tó bá gbé aṣọ harir tí wọn fi sàmì sásọ kò gùn ju ọmọ àká lọ wọn ní kò burú ètò ọ̀dọ́gba dì ní pé ká má lò kankan ìjọba ti sọ pé kò da kò da náà ni ká jìnnà sí kó kéré àbọ̀pọ̀ lẹ́yìn rẹ̀ wala yalbasu an-nisa'u min ar-raqiq ma yasifuhunna idha kharajna wọ́n ní kò tọ́ fáwọn obìnrin o wọ́n á wọ wọ́n á máa wọ àwọn aṣọ yọ́rọ́yọ́rọ́ àwọn aṣọ tó ṣe wípé yọ́ọ́ máa ṣàfihàn bára wọn ti ṣe rí àwọ̀ awọ ara wọn yọ́ọ́ hàn síta lára aṣọ yìí pọ̀tọ́kọ́jẹ́ pé lóbìnrin ọmọ wọ ìdá kharajna ní gbogbo ìgbà tí wọ́n bá ti jáde ńlé tí wọ́n ń lọ ibì kan kọjá kó aṣọ yọ́rọ́yọ́rọ́ aṣọ tó jẹ́ pé gbogbo awọ ni ó fi hàn sátidé ọmọ ayọ̀ lábẹ́ sànńdé gbogbo ẹ̀ ni wọ́n rì kọ̀tọ́ kóbìnrin ọwọ́rú ẹ̀ o ẹ̀bi lẹ́sì ẹ̀ríkẹ́ lẹ́sì wọ́n ṣe kó lè bá àfin tí ń bẹ ń sàlẹ̀ hàn ní. wọ́n lu òkan sí wọ́n lu kinní kan sí iná lọ́wọ́ agbé jáde. kódà àwọn ẹni tí ò mọ nǹkan kò fi ọlọ́ǹgá lọ́pọ̀lọpọ̀ gbà tẹ́ bá rí ẹ̀wù míì lọ́rùn obìnrin gan wọ́n fẹ́ pé àyà lágbájá ẹ̀ wá bẹ̀rù ọlọ́run nítorí gbogbo ẹ̀ ló ti gbé tàyè ajaja. ní yorùbá lẹ́bù ń jẹ́ wọn bá láwọn ní ṣíṣe tó bímọ àbọ̀mọ rẹ̀ ń lọ ilé ọkọ tẹ́ bá rí ìwọ̀kuwọ̀ tí màmá mi ń wọ̀ kódà tí èyí bá ti kọ́kọ́ wò pé kó wọn mọ̀ máa nà ń gbogbo èèyàn omi ó sì padà rẹ̀ náà ni kí ló rò pọ̀ oje tóbìnrin mi ọ̀jẹ̀ kí ló ń gbé ká tóbìnrin mi náà ní tiẹ̀ tó fi wá pé ti wọṣọ tí ó gbé wa wò àwọn ò tí ì pa soge kí ni wọ́n ti ṣe ọlọ́run aṣọ burúkú aṣọ tí ọ̀dà aṣọ kò ní sàlùbáríkà wọ́n tún wá ń bá a gbà ní nǹkan kan lábẹ́ ìgbé torí tó bá wọ̀ bẹ́ẹ̀ gbogbo ara re ni ó hàn ta wọ́n tún ní kinní kan dé London dé London ni wọ́n gba lábẹ́ kúkúrú kó má bàa máa rí gbogbo ara rẹ̀ kí lọ́ọ́ wá rárá kúrà sí kí lọ́ọ́ kówó ṣòfò sí torí ẹ̀ tóbi ni wọ́n bá jáde nílé rẹ̀ ọ̀ràn àyàn lọ́jọ́ lórí rẹ̀ kó gbọ́sọ̀ rẹ̀ pamọ́ torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń sọ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam oníyá ayyuhan nabi qul li azwajika wa banatika. ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما إلى النبي صلى الله عليه وسلم صفا يا له àtàwọn ọmọ rẹ o àwọn ọmọ rẹ lóbìnrin o àti gbogbo obìnrin àwọn mùsùlùmí àgbáńláyé pé kí wọ́n máa gbé ẹ̀wù gbàgẹ̀rẹ̀ wọn wọ̀ ètò ọ̀wọ̀ alátorí títí désàlẹ̀ gbogbo ìgbà tóbìnrin ọba jáde ní òfin ọlọ́run òsibí tọ́lọ̀ ti gbà kóbìnrin kan á jáde ńlé bọ́ọ̀ta pẹ̀lú aṣọ yọ́rọ́yọ́rọ́ lọ́rùn pékinì òfin ọlọ́run torí ẹ̀sìn ní kóbìnrin ọwọ́ jìlbáàbù kì í sàṣà ẹ̀sìn ní kóbìnrin ọwọ́ jìlbáàbù kìí sàṣà a sì gbọ́dọ̀ mójútó ẹ̀sìn ọlọ́ ìyàwó tiẹ̀ ti gba agbára rẹ lọ ọwọ́ afẹ́ generalize àìlẹ́kọ̀ọ́ ìyàwó rẹ lórí gbogbo obìnrin mùsùlùmí àgbáńlá yìí nígbà tí ìyàwó tiẹ̀ ò ti gbọ́rọ̀ yóò mọ̀ wá wá sí pé àṣà alárúbáwá ni jàre gbogbo obìnrin kọ́ wọn tó bá wù sí ọ̀rẹ́ láì sàṣà alárúbáwá lọ́lọ́run àbọ̀ gbádùn ìjẹlibáàbù tọ́lọ̀ ní káwọn obìnrin ọwọ́ ẹ̀sìn nìyẹn ìwà ti pé ọmọ wò ìyàwó rẹ̀ ran sẹ́ńjáde nìyẹn mà ìyàwó ní ń bá wí ó ti wọ́sọ yọ́rọ́yọ́rọ́ kásì má sọ̀rọ̀ ní ìsìnkọ́ mọ́ àá pọ́fà bínú yọ ọkọ bí ọmọ ọ̀dọ̀ wọ́n dídú tó bá pẹ́ tó lọ bọ́ ẹ̀wù tó eléyìí òfin ọlọ́wọ́n bá nìyẹn torí kọ́ lọ́wọ́ bí wọ́n léèrè nípa ìyàwó rẹ̀ tó bá dijọ́ o tó bá dijọ́ gbẹ̀ndà òkè yá. kọ́tọ́ obìnrin ọwọ́ wọ̀pù ọjà ṣé gbogbo àwọn tí wọ́n láwọn ti lọ́kọ tí wọ́n ń wọṣọ burúkú jáde o sáwọn ọkọ wọn dálẹ̀ ni àbáwọn ọkọ náà sì wà lé àbáwọn ọkọ wọn fọ́jú ni àbójú ń dùn wọn táwọn ò fi ríran rí i pé aṣọ ọ̀rẹ́gbè aṣọ orí ibú làwọn ìyàwó àwọn wọ̀ jáde Islam kò gbà kóbìnrin kó wọ aṣọ tí wọn máa fara rẹ̀ hàn kó wọ̀ jáde ṣùgbọ́n tó bá yẹ pé inú ilé rẹ̀ ló ti wọ̀ ọ́ nígbà tí ń bẹ pẹ̀lú ọkọ rẹ̀ ọ̀tọ̀ kó wọ ọrú rẹ̀ fọ́kọ rẹ̀ nínú ilé tí èsì kẹ́nìkan jálù wọn ò kàn pé Yorùbá lẹ́bùn ẹni tí ṣe sàlámà àlékún kóyètò kẹtò dáhùn tó ti wọnú ilé tó ti jókòó èèyàn ni ké tóbìnrin tí ó bá soge fọ́kọ rẹ̀ tó sì mọ̀ kó àtọkùn làwọn wà nulẹ̀ kó wọn máa hálẹ̀ wọn láwọn Yorùbá lẹ́bù area torí pé káwọn tó sálámà tán wọ́n ti ṣe kí ni wọ́n ti jókòó wọ́n ti jókòó nù yàrá àwọn ọ̀fẹ́ ka yín mọ́ pòsíṣàn kan tẹ̀ nífẹ̀ẹ́ kọ́ ka yín mọ́ bẹ̀. ilẹ̀ ẹ̀kẹ́ alẹ̀ ń tilẹ̀kùn mẹ́rin sí ojoojúmọ́ kò burú ẹ sí ẹ sílẹ̀kùn wa kẹ́ sọ ilé wa di títì. tòǹtòrí di eléyìí kò burú kọ́ wọ̀ kọ́kọ́ rẹ̀. lọ́pọ̀lọpọ̀ nígbà tó bìnrin tó bá ti jẹ́ pé òun náà gangan fúnra rẹ̀ kò gbọ́n kan lọ títí ọkàn gọ̀ ni irú wọn àwọn ọkọ wọn wọn èé gbé e máa jẹ́ wípé wọ́n ń wò pé àwọn obìnrin ti sọ àwọn nígbà tó ṣe pé wọ́n tó ọjẹ́ yàwó ọmọ géèsì fọkọ ọkọ ọmọ kọ́ ọmọ sọ̀rọ̀ tọ́lẹ̀ fọkọ. wọ́n sá máa ṣèṣe pé ìjọba sí àdánwò tó ní tọ́lọ̀ fi kádàrá kí wọ́n máa lọ ilé ọkọ ìjọba sí kínní à tọ́ eléyìí lọ́pọ̀lọpọ̀ obìnrin bá ká tọkọ obìnrin máa wò pé irú káyà ò lòun á gbé eléyìí e ní fìtínà lásán tí ò wúlò tó bá ti wá jáde inú rẹ̀ ọmọ dùn tó bá ti wọlé ọkàn rẹ̀ ọmọ bàjẹ́ inú tiẹ̀ náà máa dùn torí pọ́ daran ló náà ni òwò kúwo tó ń wò dání o èríkòrí tí ń rí tí ń wò ni o torí àwọn obìnrin gbọ́dọ̀ gbọ́n kó soge fọ́kọ rẹ kó nu ọmọ wò pé ah ah ṣé ní gbogbo àwọn obìnrin tó wà láyé ìjọbìnrin kan tiẹ̀ dáa tó yàwó òun yìí báyìí bẹ́ẹ̀ ló yẹ kóbìnrin kọ́ máa múra fọ́kọ rẹ̀ wọ́n sọ pé kóbìnrin ọmọ wọ aṣọ yọ́rọ́yọ́rọ́ jáde bẹ́ẹ̀ náà ni kò gbọ́dọ̀ wọ aṣọ tó fún jáde kódà kó ṣe jẹlibáàbù náà ni ọwọ́ tí gbogbo ẹ bá ti fún ó ti kú òní nǹkan tá à ń fẹ́ o torí pọ́lọ̀ ní kò gbọ́ sọ pamọ́ ni nígbà tá a sọ bá ti wá fún ọ dandan kò sí tàbí ṣùgbọ́n ike gbogbo bí àwọn oríkèé rẹ ti ṣe mọ làwọn èèyàn máa rí kí á láǹfààní pọ̀ ọwọ́ jẹlibáàbù náà mọ̀ aṣọ tí ó ṣe lambúlambù tó bá jẹ́ jẹlibáàbù náà ni tí ó wà lambúlambù tí e ṣe tó jẹ́ pé yọ kàn yọ palámọ̀yàn lára torí ẹ ẹ rí i pé ìró táwọn obìnrin ń rò kò sí tó burú kéèyàn róró àmọ́ kò dáa ó burú kọjá pé ìró la gbé jáde tẹ bá róró tán ẹ wàá gbé jìlbáàbù yín lé látòkè délẹ̀ tí ó gbogbo ara yín látòrí délẹ̀ yẹ ṣe pé ìró lẹ́wọ̀n àgbèjáde ẹ máa pé ìró ó máa ń tú àṣírí ni kò sí bẹ́ẹ̀ ṣe róró tẹ̀ ní fún mára tẹ̀ bá sì ti fún ìró mára ẹ rí i pé gbogbo ńtọ́lọ̀ ní ká gbé pamọ́ iná lẹ ti tan iná sí fáwọn èèyàn wò torí de eléyìí kọ̀ọ̀kọ̀ fún ìyàwó rẹ̀ láti máa gbèrò jáde jilbab yóò gbé lórí ìró rẹ̀ yóò gbé jilbab lórí ìró rẹ̀ torí pé ìró tó ròyìn ọ̀ṣọ́ ni ọ̀ṣọ́ náà lọ́lọ́run sì ní ká gbé pamọ́ kò bá jẹ́ aṣọ kìtìpá ni ló fi ró ròyìn ọ̀ṣọ́ rẹ̀ ó ti wá ń ta ó nídìí láti gbé kíni lé láti gbé jilbab lé ìyàwó rẹ̀ wá yarí pé ah, gbogbo wa sì tó ń gbọ́ tó ń sọ fún un pé kó wọ́n máa gbé aṣọ gbàgẹ̀rẹ̀ wọ́n pé ah, ìyá òun ò ṣerú ẹ̀ rí o o sì ní dákọ̀kọ́ lè yá òun ọ fi yẹ pé lè ya rẹ̀ kọ́ lọ́wọ́ àní ìsílẹ̀ ọkọ lọ́wọ́ ilé ọkọ lọ́wọ́ kèésì ṣe ń tọkọ ń fẹ́nu àlọ́ lọ́wọ́ bá lọ́pàá láṣẹ dábàá pé ẹ́ ńgbà tọkọ rẹ̀ bá fẹ́ kọ́bọ́ ọkọ rẹ̀ fẹ́ tó fẹ́ rárá ní tọ́lọ́n fi pa láṣẹ ní túláàsì atọ́kọ àtìyàwó agbọ́dọ̀ tẹ̀lé yàtọ̀ sáwọn ọkọ bú torí tí wọ́n ti dàrú dànù ìyàwó fẹ́ wọ jìlbáàbù ọkọ wa yarí ọkọ wa lóun lé dànù tó bá fi lè wọ̀ lẹ́yìn kó àwọn ọkọ kò ní sàlùbáríkà nìyẹn àwọn ọkọ kò ní sàlùbáríkà nìyẹn ìyàwó ń bẹ ó tún rán gbogbo èèyàn sí kó wọn bò ń bẹ kódà kún torí tọlọ́n kó kún ọmọ ọwọ́ jìlbáàbù kò tí ì bójú o ọwọ́ jìlbáàbù ni o ọkọ ọ̀ràn rí ni ó lóun ọ̀fẹ́ kọ́ máa múra ní múra tó jẹ́ pé òun ò ní lè tọ́ka sí pé ìyàwó ló ń bọ̀ yẹn àà ẹfẹ tà ní ẹfẹ máa polówó ọjà rẹ ni ó ní kọ́ yọ kí gbogbo yẹn wọ́n kẹ́ yẹ́s ọ obìnrin lobìnrin tó fẹ́ ta ló wá fẹ́ kun ìyàwó nù wa irọ́ lásán tó ń torí di eléyìí báyìí ọ wá frustrate ìyàwó títí ìyàwó fi sálé kọ̀ wá dúró nítòsí látòdìdí ìlú tó ti sá ìlú tó ti sọ̀kalẹ̀ nísìnyí àti ìgbúrò rẹ̀ nítorí pọ́kọ ọ̀fẹ́ kó kíni ọkọ ọ̀fẹ́ kó sin lọ. ẹnìkan ni ẹ ọkàn wa <laughs> ọkàn lẹ́sìn wa gbogbo ètò àwọn ẹ lọ́wọ́ wo wo ọkàn yín wo sẹ́yìn ara sẹ́yìn wọ̀ ara sẹ́yìn lẹ́sìn tẹ̀ wọ̀ tọ́lọ́lọ́ ń pọ́ pé irú ẹ̀ wo lọ́ọ́ máa ọmọ á fi àwọn ẹni tó bá tẹ̀lé tọ́lọ́ ọmọ fi wá ṣe yẹ̀yẹ́ àlìjẹ́nà rẹ̀ ló fi ṣe yẹ̀yẹ́ orí ibú tó sì fẹ́ ṣe rọrùn lọ́rẹ́rìn sí wọ́n tó ti ọ́ tí ò lè tẹ̀lé lóbìnrin wọ́n tó ti ọ́ sọ ọkọ̀ fúnyàwó rẹ̀ láti tẹ̀lé wọ́n tó ti ọ́ ó ní ẹ tó ṣẹlẹ̀ ní pé gbọ́dọ̀ tó ń fẹ́yàwó yẹn òun dẹ̀ ti sẹ́ agreement pẹ̀lú àwọn òbí rẹ̀ wípé ẹ ṣe ní náà wọ́n wọ ọ́ ṣe ní náà wọ́n dájà ní gbogbo tó o sì fẹ́ takò condition tó ń fún ọ ẹ máa pe condition yẹn kò síbi tó yẹ kó gbé àfigbá alẹ̀ torí pé anabi Muhammad sallallahu alaihi wa sallam ó ní kullu shartin laysa fi kitabillah. فهو باطل ولو كان مئة شرط gbogbo májàmú gbogbo condition tí o sí nínú alukur'an tọ́takùtà ọlọ́run takùtà anabi sallallahu alaihi wasallam anabi ní rubbish lásán kò bá jẹ hundred conditions tó torí di eléyìí eléyìí jẹ bí ṣe jẹ mọ obìnrin wa gbọ́dọ̀ wọ aṣọ yọrọyọrọ jáde aṣọ tí wọn mọ fi kọlọ àwọ̀ rẹ̀ kò sì gbọ́dọ̀ wọ aṣọ tó kún jáde kódà kó ṣe jìlbáàbù kò gbọ́dọ̀ wé tó fún jáde a sì sọ pé kò sí bó o ṣe lè róòrò tí ò ní já sọ tó fún abẹ́ ẹ̀kọ́ ni tí ọba jẹ́bẹ̀ ìrú ọjà bọ́ ìrú ọjà bọ́ tí ọba fún yóò ṣe kí ni yóò ọjà bọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé kò tọ́ lábẹ́ òfin ọlọ́run lọ́ ń gbọ́ yẹn pé kóbìnrin ọmọ róòrò jáde kò tọ́ lábẹ́ òfin ọlọ́run kéde kó jóró rẹ̀ náà o lè wọ̀ọ́rọ́ sísàlẹ̀ ọ̀ wá gbé kíni lé ó gbé jẹ́ lùbáàbù lé tírò rẹ bá tú lábẹ́ jìlbáàbù ló ti máa ṣe kíni ló ti máa túnrò rẹ ró síbẹ̀ yìí náà ráwọn obìnrin ti ń rorò lẹ́yìn ìyàtọ̀ sí kí wọ́n ti fi kúnra wọn dáindáin gbogbo ẹ̀ náà ti gbé e ta tírò bá tó tú ẹ̀tún ni wọ́n tún sí pétọ́ ẹ̀ tó tún wà sálẹ̀ náà tó wó o. a ọ̀dà kéèyàn lẹ́sìn ó burú jáì kéèyàn má lẹ́sìn. àwọn ọmọ pé nǹkan kan ṣẹlẹ̀ bá wọ́n ní ẹni tó táwọn ó kú yóò wo wo àwọn àbúrò ọmọ agbára pamọ́ fún káwọn tó kú bẹ́ẹ̀ ni Yorùbá lẹ́mù bẹ́ẹ̀ náà ni gbogbo Nàìjíríà lẹ́mù tí gbogbo wọn ti ṣe bàbá wọn tó lọ́wọ́ bàbá sàmù torí de eléyìí ìwọkuwọ obìnrin ọgbọ́dọ̀ wọ jáde àmọ́gbà tó ti pé láàrin ọkọ àtìyàwó òfin ìṣẹ̀lẹ̀ àsọ pé kò sí ìhòòhò láàrin kò sí ìhòòhò láàrin ọkọ àtìyàwó gbogbo àwọn ẹ̀wù táwọn olórí ibú ń wọ̀ ní tiwọn tán fẹ́ fi pe ọpọlọ àwọn èèyàn títì o níṣẹ́ làwọn yìí olórí ibú torí pé gbogbo aráyé wọn polongo ara wọn obìnrin ọkọ tiẹ̀ ló wọ́n mọ̀ wọ́ọ́rù eléyìí fún lọ́nà tó fi jẹ́ pé ọ̀ǹtí ọkọ rẹ̀ lọ́rùn ọkọ òní máa wá wàkúwà ká ìyàwó náà ó sì jẹ́ ẹni tó wà nínú dùnú bákan náà lábẹ́ òfin ọlọ́run ọba ti wá. kọ̀tọ́ rárá bíi ti wùlé ó kéré ma obìnrin ó wá jẹ́ pọ̀sọ̀ tiẹ̀ ó wá se lọ́nà tí ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí tí èsọkọ rẹ̀ tó fi wá máa wo ọ̀tọ̀ rẹ̀ ẹ̀rọ pé púpọ̀ nínú àwọn obìnrin náà tún níbẹ̀rù ọlọ́ǹgà ó ń wọ jilbab kọ́dọ̀ ẹlòmíì tó ń bojú but òun kàn ká kún àmọ́ ibi tó ti gbẹ́sìn tiẹ̀ yìí òun kàn ti fẹ́ jáde kúrò lé ni àmọ́ nínú ilé wọn tó ń irú wa ògiri wa náà lọ́wọ́ à ń bẹ̀ bí fámìlì mẹ́wàá ló ń gbénu ilé kan kẹ́gbẹ́ ṣe máa ṣe láfíríkà so ọkọ ọlọ́kọ wà ń bẹ̀ wọ́n kún bẹ̀ àwọn náà sì wá jókòó wọn làwọn ń nàjú ibẹ̀ náà lóbìnrin yóò jókòó sí yóò máa roka ó ti sọ jalibaabu nu jàre oró sọmẹ́tì ní ní roka ah ẹgbẹ́ ah. yìí náà lẹ́ wọ jalibaabu jáde pé ah, inú ilé ló wà inú sínú yàrá ẹ̀ nígbà tó jẹ́ pé irú ilé tẹ̀yìn gbé ni bákan náà ọ̀fẹ́ sásọ ọwọ́ kọ́mú ìwọ la rí lẹ́ẹ̀kan tẹ wọ jìlbáàbù tẹ bójú ẹ gbogbo ẹni ẹ kí ni bẹ́ẹ̀nbẹ́ à ok kí wọ́n á ní bẹ́ẹ̀nbẹ́ ń gbà ẹ jáde kí ni bẹ́ẹ̀nbẹ́ ń gbà ẹ jáde láàrin ìtanu lé wọn ọ̀rọ̀ máa mú ó sì gbogbo tán lẹ̀ ó lóun fẹ́ rọ lẹ́kọ̀ọ́ òun ló sì jáde lé ní títa àti tọwọ́ jìlbáàbù tó bójú ẹ̀ sì gbogbo ẹ̀ lẹ̀ nígbà tó jẹ́ kó gbogbo títí dé tán lẹ́ sílẹ̀ kí wọ́n á ní fáyidà torí de ilé gbogbo oru eléyìí lọ́pọ̀ láfíríkà àwọn èèyàn kẹsìn fún nígbà míì náà ẹlòmíì o òun tiẹ̀ fókọ́sì tiẹ̀ ní kó mi ọ̀sá ti bójú kóso àti bójú olódo tí ọmọ kankan pa ẹ̀sìn ẹ̀kọ́ ní kankan pa ẹ̀sìn ọmọ kankan pa abidẹ́sìn kọjú sí láti bójú tó bá ti bójú ó ti parí. ok ntí èèyàn ọmọ bó ṣe jẹ́ ọmọ túmọ̀ rẹ̀ sẹ́wọ̀n kí tí máa ń ṣe yọ èmi òkúkú máa tó mú ọkùnrin yìí tó fi wá ní kí n máa bójú mi kí ló ń sojú mi tí mo ti fi máa bò nígbà tí èsì pé mo fìgbẹ́ rẹ́ jù nígbà tí èsì pé kíní kan àwọn èèyàn máa wá kọ sọ́kọ wọn máa kékeré ní ìtumọ̀ ojú dẹ̀yìn fún ìṣe fàáìdà nígbà tó jẹ́ pé òun náà mọ nǹkan kan pa rẹ̀ ọkàn ní kó bójú ni ọmọ tó jẹ́ pé sinmi ní wọ̀ ọkàn ra mú ọfẹ́ ọkàn dasọ bo lójú ni ṣé bí Islam náà ṣe tó bá mọ̀ lẹ́sìn kò sẹ́ni tó lè gbà kó lójú ẹ̀ tó ìdí inú tó fi jẹ́ pé ńgbà tí bá ti fi wàdùwàdù tẹ́ fi ṣe nǹkan ẹ̀rí ńgbà táwọn òbí rẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní rẹ́sì aláàmù pé ah eléyìí ti jẹ́ eléyìí ti jẹ́ eléyìí ti jẹ́ kó tọ̀ bàbá òun o màmá òun ọgbà o tó ah ṣé bàbá rẹ̀ màmá rẹ̀ lálọ́gbà yọ̀ǹda lọ́dọ̀ wọn ni lẹ́bàá rí pé wàhálà tó tó gbogbo orí eléyìí látàrí pé ẹ̀yin náà gbẹ́sìn yìí ẹni tí sì gbẹ́sìn yìí kí ló náà fẹ́ gún ìbá ìgbẹ́sìn yìí náà ni tó tẹ́ bá gbẹ́sìn yìí dáadáa ẹ rí i pé àwọn obìnrin yìí yùn tí wọ́n bá ti gbẹ́sìn yìí tiwọn náà kò sẹ́ni tí ó gbà lọ́dọ̀ torí ẹ̀ ọ pàtàkì kóbìnrin ọmọ yìí pé ọ̀ṣọ́ òun ń gbọ́dọ̀ gbé pamọ́ tó bá sọ pé kò sí òwò láàrin ọkùnrin àti obìnrin gẹ́gẹ́ bó fi ṣẹ̀rí àti ṣe sọ àti ṣàlàyé eléyìí ò túmọ̀ sí pé kó wá jẹ́ pé gbogbo ìgbà tó bá ti wọlé tí wọ́n bá ti wọlé nìsín gbogbo ṣòkòtò gbogbo ẹ̀wù rẹ lọ́bọ̀ọ́ ọwọ àfi kọ ìyàwó rẹ náà gbogbo sokoto gbogbo ẹwù ni ọbọ òun fi kọ kálukọ ọmọ ara wọn twenty four hours twenty four over seven. ẹ sẹlọ o ẹ sẹlọ o tí ọmọ yẹn pé ara yín tẹ̀ ń wò kò ní mú yín máa wò wò kú wò tí ó padà bí. ntí ó padà bí yóò lágbára nítorí wípé ńgbà tó bá ti di pé gbogbo ìgbà gbogbo àkókò ẹ sá máa wò wò ara yín náà ní ìhòòhò lẹ́yìn máa wà nulẹ ìyàwó wọn ní kọ́kọ́ níyì máa lójú ọkọ torí gbogbo ntí ọba jẹ́ pé ẹ amásọkan kú atúmásọkan kú atúmásọkan kú kátó débi tá à ń lọ ìmọ̀ níyì ju ìpè ẹ ẹbí náà nu ebi nanu ìyàwó wọn máa di méjì kọ́bọ̀ yóò máa di ọ̀pọ̀pọ̀ yàtọ̀ sí nìyẹn ọkọ náà ìyàwó náà máa wo bí kíni kíni ìyàwó náà ní sọ̀rọ̀ tó ń kàkún tó ń gbé sọ̀rọ̀ pé ọbẹ̀ délé ní ti gbogbo gbogbo àwọn nǹkan tó jẹ pé ẹ máa ẹ máa wò ní lásán ẹ kẹ bọ́ra yín sí wò kò nídìí pé kẹ bọ́ra yín wò nítorí kíni nítorí pé ẹni tẹ̀ ń jọ ń fẹ́ra yín lónìí ìkórìíra lè wọ ọbẹ̀ lọ́la tí kórìíra bá wọ ọbẹ̀ lọ́la gbogbo ní tẹ̀ ń ṣe lónìí tí ń dùn máa yín ó lè jẹ́ pé náà ní kálukú fi máa fáyà nìkejì tó ká So, ولا يج ولا يجر الرجل إزاره بطرا ولا ثوبه من الخيلاء wọ́n ní ká sọ́ra o pọ̀tọ́kọkùnrin kọ́ máa wọ́ ìlọ́dì rẹ̀ ìlọ́dì oná làwọn èèyàn máa ń lò láyé jọ́hún láwọn ọkùnrin dípò ṣòkòtò ìlọ́dì eléyìí tó ṣe pé ńgbà mí gan wọ́n ti ṣe rọ́bà sí i ọkàn gbé wọn ni ọwádìí sí àwọn ọmọ Somalia wọ́n máa ń lò àwọn Comoro Island làwọn máa ń lò àwọn Larba generally especially bí àwọn Sultanate Oman làwọn máa ń lò so ọkàn gbé wọn ni àmọ́ lórí rẹ̀ wọ́n tún wọ jàlábíà lé o àwọn tí wọ́n wọ jàlábíà àwọn tún wọ sọ mí lé o ẹ kàn máa rí i pé ìlọ́dì lọ́wọ́ àǹdí rẹ̀ ni èèyàn gbọ́dọ̀ máa wọ́ ìlọ́dì rẹ̀ yẹn ni kíkọ̀ gbọ́dọ̀ tayọ kókósẹ̀ rẹ̀ má máa wọ́ ní ti gbéraga asọtọ wọ náà mẹjọ tayọ kókósẹ̀ rẹ̀ ní rẹ̀ ni lójú eléyìí jẹ́ tàwọn ọkùnrin o eléyìí jẹ́ tàwọn ọkùnrin asọ wọ gbọ́dọ̀ tayọ kókósẹ̀ rẹ̀. Sokoto wa gbọ́dọ̀ tayọ kókósẹ̀ agbádá wa gbọ́dọ̀ tayọ kókósẹ̀ ìlọ́dì wa gbọ́dọ̀ tayọ kókósẹ̀ ìlọ́ngbọ́n yẹn o gbàgbẹ́ àwọn abisokoto góòlù ẹsẹ máa wí àwọn tí máa bú àwọn alùsùnà àwọn abisokoto kìíní sokoto pẹ́ńpẹ́ wọ́n ń bú wa nù ọ́ àwọn ń sokoto tí wọ́n ń àwọn abisokoto báwo. <laughs> ok so ẹni tí ṣòkòtò rẹ̀ ń gbogbo ẹni tó bá kọ́ rí yóò rò wípé kò gbádùn ní bóyá rò ló ti ń bọ̀ ahán ah, tó fowó rà ó sì fi ń kó gbogbo pọ̀tọ̀pọ̀tọ̀ ń títì ó sì ń tẹ̀mẹ́lẹ̀ ó ń tẹ̀mẹ́lẹ̀ wọ́n á pé ah, ọgbọ́n ó ah, kò nítorí pé tó súnmọ́ ẹni pé ibi tí ń tẹ̀ mọ́lẹ̀ ń láìpẹ́ láì jìnnà bó ni ọ̀dà gbogbo ẹ̀ ní ọ̀yà jàjàtìjàtì téèyàn ọ̀dọ̀ bíi ẹni tí ò tiẹ̀ gbádùn kódà wọ́n tún máa sọ pé ẹ̀ fẹ́ nìkan ẹ̀ lẹ́nìkan lé tí ó pàkíyèsí yìí ni subhanallah so bẹ́ẹ̀ náà ni àdàgbàdà àgbàdà yìí wá ń ń wọ títì kí ni ẹ̀ kí láǹfààní ẹ̀ tó ẹ̀ èyí ṣe pé alùsùnà lọ bá wí yàtọ̀ sí wọ ahlil bidà gbàtọ́ bá ti níwèé ṣe alùsùnà kí ló tún kù chance wo ló tún ṣẹ́kù chance tó ṣẹ́kù náà ní bidà torí ẹ àwọn alùsùnà ń tẹ̀lé òfin ọlọ́run ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ó túmọ̀ sí pé nọ́mbà tí wọ́n mú ọ̀dà o nọ́mbà alátakò ẹni tó ń ṣe àtakò ọlọ́run tó ń ṣàtakò anabi wa muhammed sallallahu alaihi ó ní alágbádá mo fẹ́ràn rẹ tẹ́lẹ̀ àmọ́ ṣòkòtò tí pọ̀ ń wọ̀ ní ẹnudọ́ mẹ́ta yìí ọ̀fẹ́ jẹ́ máa rẹ̀ a ṣé ti á jẹ pé wọ̀ a ọlọ́run ló ní ká wọ bẹ́ẹ̀ máa ni máa torí àdánwò ti wá ayé báyìí gbogbo àti ẹ̀ ń pè láàfà àfà ẹ máa wo ṣòkòtò wọn ẹ máa jà làbí ìyá wọn kí ni máa ṣe máa wọlé níjọ tán fẹ́ kéwú débi kẹwù ọmọ wọlé ni wọn bá mú dá lọ kò jẹ́ wọn láǹfààní àti torí ẹ̀ ẹ fi hàn wọn ẹfi hàn wọn fún ọmọ àtẹlẹ wọn ni ẹ ṣòkòtò táwọn wọlẹ wọ àwọn wọlẹ kìí ṣe ti gbéraga a sọ pé kìí ṣe nǹkan kan ló bí kọ wọlẹ tí ìbá ṣe gbéraga ṣòkòtò orí ò lè ṣàdédé wọlẹ ẹwúrẹ ò lè ṣàdédé wọlẹ tí ò bá jẹ pé gbéraga ní dọ̀ọ̀la mu àwọ ṣòkòtò fẹ́ nu ẹ̀ sọlẹ̀ ipe agùntà sọ ọ lò ìgbà tí èsì pé yòó rówó dá sọ bẹ́ẹ̀ yòó bá ọmọ tẹ́ra wọn jẹ́ ewu ọmọ wa wọlẹ̀ wọ́n mọ̀ wò wọ́ wípé ńgbà tó yẹ pé òrówó àbí káwọn fún ọ lówó ra sí ni. wọ́n lè pe ẹ́ àdáwò tó ti ẹ̀dílé ayé nìsín ni pé àwọn ẹni tó ń wọ wọn da lásà nílùú kankan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ o alọ̀sídánilẹ́kọ̀ọ́ ni kódà bá ní ṣe nà sí àfáwọn ọmọ wa à àdáwò orí eléyìí tí a jẹ <laughs> kí lè àdáwò náà ṣòkòtò àbúrò wọn wọ́n wọ̀ mo ní a kí ni ìtumọ̀ kí ni ìtumọ̀ kí wọ́n wọ ṣòkòtò ẹnìkan á sàlàyé pé nígbà tí ṣòkòtò ọmọ wọlé ni wọ́n fi sọ pé tàbúrò ọmọ náà kẹ kò burú sọdọ akẹyìn náà ọmọ wọtẹ gbọn yín <laughs> torí pé ẹni títí ẹ náà bá ti wọlé títa lọ́wọ́ tẹ̀gbọ́n lòun náà wọ̀ <laughs> torí ẹ subhanallah tí wọn bá ti kórìíra nǹkan ẹrí bó sì máa fẹnu ya pátánì sí la pé wọn náà ti bẹ̀rẹ̀ sí wọ àbúrò rẹ àbí <laughs> so ó sọ pé ńgbà tí tẹ̀gbọ́n mi ò dilẹ̀ wọn yà àwọn tàbúrò torí ẹ anabi sallallahu alaihi wasallam fi hàn wá pé gbogbo ètò bá ti lé sí kókó sẹ inú nàní inú nàní ẹlòmíì ọ sọ pé iṣẹ́ táwọn ń ṣe ló gbà bẹ́ẹ̀ kí ni iṣẹ́ tẹ̀ ń ṣe bíríkìlẹ̀yà ọgbà kí ṣòkòtò yẹn ọmọ wọlẹ̀kẹ́ lè wọná rọrùn. tọ́lọ̀ nǹkan lọ́ba sọ pé kọ́ máa wọlé ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàkù yà á bó láti àbá ṣòkòtò wá jẹ́ ìwọ lọ. àmọ́ ńgbà tọ́lọ̀ lóun ọ̀fẹ́ ẹ̀rí ní wù wọ́n. a sì ti mà wípé kí ṣòkòtò ọmọ máa wọlé kẹ́wù ọmọ máa òun gan ló mú ni jẹni tí ń páyọ Ọlọ́run ọba jù òun gan sì ní sábàbí tí jíkẹwù ọtọjọ èyí pé tẹwù rẹ bá ti wọlé wọn gan ọmọ feel pompous ọmọ wúra rẹ pé wà ah, yes ta ló dàbí wa ẹni tí ò bá ṣe bí wa ò lè rí bí wa irọ́ lásán ìwọ tó ń yàgbẹ́ tó ń so tí gbogbo owó túlẹ̀ náà ló ń gbà ẹni tó bá tí ò bá ṣe bí yín ò lè dàbí yín tó ìgbéraga ló máa ń bì ìgbéraga ló máa ń fà ọ wá dọwọ́ ẹ̀yin télọ̀ Ọlọ́run ràn yín lọ jẹjẹ nìkan bá gbé aṣọ wá pé bá ràn ó wá ní kó wọn ṣòkòtò ńkọ máa wọlẹ̀ ẹ dákun ẹ mẹjọ wọlẹ̀ yóò jà sọ òun tètè gbó lágbọn àṣàlẹ gbogbo òní tètè òní tètè bẹ̀rẹ̀ pẹ̀lú kó àdéhìsì sọ pé torí ó pé òun ọmọ àdéhìsì òun ò sì fẹ́ gbọ́ ọ wá sọ fún pé ah torí pé lẹ́yìn gbogbo èèyàn náà ṣe làákà ìsìkà ah, agbọ̀nsalẹ̀ tètè bàjẹ́ tó bá ń wọlé òkè súnmọ́ kejì ẹ̀ sí ẹja tó sùn sí torí pé ibi tó wà yìí náà yóò padà máa wọlé náà ọ̀dà fi ń tì kan kùn ẹja tó fà bọ̀ kùn tó báwọn lọ́wọ́ á ní dandan dandan sòkòtò tó ń wọlé ni ah, wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan kìí ṣe pé yóò nìkan ọgbọ́n rán ṣòkòtò ní thirty six tó sì mọ̀ pé yọ wọlé ìwọ wa lè kọ́ fún ọwọ́ àlọ́bá rán thirty two tẹ̀sán gbọ́ bá dé yọ fẹ́ lu yàn pa tó bá lágbára dùn yàn lọ pọ̀ ọ̀bùn lásán ó ti tètè láyé láti sìn èyí tẹ́mi ọ̀ràn ni o ìgbà ti tẹ̀yìn lọ́rùn ẹgbẹ́ lọ́fẹ́ lòdì èmi ọ̀fẹ́ wọná rọrùn.

torí de eléyìí a gbọdọ máa wọṣọ wa lẹ gbogbo mùsùlùmí lọrọ yìí bá wù yìí sì pé lẹ́yìn náà tani ọyọ kọjá àlùsùn nànà rè tani ọyọ kọjá torí pé láwùjọ tiwa ní ti àwọn ọmọ ṣẹṣẹ pé ẹ bọba lè já síná náà kọjá síná àwọn lè ṣe iná ara rẹ ọ̀ràn náà tó bá sì dàbí irọ́ yá dáná kalẹ̀ kọ́ wọ́ bẹ̀ wò five wàá jóná tó yàn tó yàn gbà iná yàn tí ó tún sọ ọ́ dẹ́rú tó gbogbo nǹkan míì torí káwọn máa ń rò pé súnà yẹn náà dàbí nǹkan míì ni ó yàtọ̀ sí Islam Islam ní kéde súnà so ọ dáa kéèyàn ọmọ tẹ́tí wọn bá mọ kí ó rò pé sunna bíi tabiligi ni sunna bíi istijaba ni sunna bíi kìnnìkan nasifati sunna bíi kìnnìkan karibu sunna bíi kìnnìkan ó rò pé bẹ́ẹ̀ ni sunna náà rí ike ṣe bí section kan lẹ́yìn náà section báwo section àbí pillar ṣé section ni sunna àbí ah ah, torí ẹ̀ ọ̀dọ̀ wọ́n wà o gbogbo mùsùlùmí lọ́rọ̀ báwo torí ká lùsùn náà ní sítá wọn náà tani fọ́ńdà ọdún wo ni wọ́n fọ́ńdì súnà ìlú wo ni wọ́n ti fọ́ńdì ẹ̀ ó kèta lọ́jọ́ lórí nìsín tani sẹ́kẹ́tìrì ẹ̀kẹ́ tí sẹ́kẹ́tìrì bá wà fún súnà fáìlì ó kunlé rẹ̀ títí dé títì abẹ́ẹ̀kẹ́ tiẹ̀ ẹ láti lọ sí láti bẹ̀ káàkiri ẹ àtẹ̀sẹ̀rẹ̀ láìsí rẹ̀ wọ́n máa kó fáìlì ká irọ́ lásán torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo mùsùlùmí lọ̀rọ̀ bá wù kò sẹ́nìkan tó jáyọ̀ kúrò ẹ̀wúrẹ́ ọ̀gbọ́dọ̀ wọlé lọ́gbọ́ yẹn sọ́tọ́ ká ṣe sọ láti lẹ́yìn lè má mú tẹ́wù rẹ̀ ń wọlé àdìsí kan wá tún ní kọ̀tọ́ sọ láti gan ọ̀tí ẹ̀ nígbà àmọ́ àdìsí yẹn ọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀ ọ̀fẹ́sẹ̀ rìn torí rẹ̀ tábà wá ṣe sọ láti lẹ́yìn lè má mú tí ẹ̀wù rẹ̀ ń wọ́n ní tó bá ṣe sọ láti yẹn dáadáa kò sí wàhálà mẹ́ àmọ́ yóò jìyà ẹ̀wù tí ń wọlẹ̀ tọ́lọ̀ ń bá fẹ́ fi ya rẹ̀ jẹ sẹ́wọ̀n pé bó wọ́n ti ní yóò ti jìyà rẹ̀ inú na ìwà tó kẹsẹ̀ yẹn kò tó ṣírk láàfin pé tó bá wọ ọlọ́ láti ṣe kíni láti fi ya jẹ torí pé lábẹ́ òfin ọlọ́run ẹni tó bá ṣe ẹ̀ṣẹ̀ ńlá tó bá ti jìyà rẹ̀ láyé ìpẹ̀sẹ̀ rẹ̀ ni tí ò bá jìyà rẹ̀ láyé yóò máa bẹ tahtal mashi'a bó bá ṣe wọ ọlọ́wọ́n ọba ni ó sọ̀rọ̀ rẹ̀ tó bá wù kó forí jì tó bá sì wù yóò fi ìyà rẹ̀ jẹ tí ò bá ti jìyà láyé yóò mọ̀ bẹ́ẹ̀ lábẹ́ pé tó bá wù ọlọ́wọ́n ó lè fi ìyà jẹ tó bá wù ó lè forí jì tọ̀ nítorí ìdí eléyìí báyìí ọ̀dọ̀ wà kéèyàn ọmọ ara rẹ̀ síra rẹ̀ ẹ̀wù rẹ̀ ọ̀gbọ́dọ̀ wọlé ṣùgbọ́n káwọn náà sọ̀rọ̀ afáṣe jù ká sọ̀rọ̀ afáṣe jù ìsìláàmù sọ pé ká sọ ẹyin tó ọba gùn kọ́ ma lójúgun kọ́ ma lójúgun tí ọba gùn jù bẹ́ẹ̀ lọ kọ́ ma tayọ kókósẹ̀ a sì ti ṣàlàyé àtọ́júgun àti kókósẹ̀ ìkíni kejì wọn kí ni wọ́n tẹ̀lé sunna yéèdè tó ọmọ afojú rí na ẹni tí ṣòkòtò tiẹ̀ tí ó wà ní ẹ̀bà kókósẹ̀ tó wà lẹ́bà kókósẹ̀ torí tiẹ̀ wà lójú kí ọmọ ọgbẹ́ sunna eléyìí ókè tó ń tiẹ̀ ṣe lékele torí pé ńgbà mí àwọn míì kì í sọ náà ni wọ́n ń sìn bíi kárí mi wọ́n kàn fẹ́ fi gbókun lọ́dọ̀ àwọn aláìmọ̀kan bíi tiwọn ni so lẹ́yìn náà ìwọ náà títí ẹ wà ní kókósẹ̀ kí ló ń fi kí ló ń fò ń ṣe yẹ̀yẹ́ sí ńgbà títí ẹ wà lójú bò tòbí súnà ló náà tẹ̀lé so ẹnìkan gbọ́dọ̀ fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ tọ́ wọ́n wá ní kọ́ wà lójúgun àbí kọ́ wà ń kókósẹ̀ kò túmọ̀ sí pé kọ́ wà lórúnkún o. tẹ̀wọ̀n kálọ̀ mi orúnkún lọ́gbé sòkòtò sí eléyìí ti di kíni ó ti dàṣe jù ẹ̀hẹ́n wọ́n ní kí sòkòtò rẹ kó wà lójúgun kìí ṣe kó orúnkún lọ́wọ́ gbé gbogbo sòkòtò sí tó bá gbé tó bá sísàlẹ̀ sóburú ó ìhòhò ó ìhòhò yẹ kó lọ tí máa lọ kó wà níbo ojúgun ẹni tó wá gbé tán kọ́. alárekundánù aláhọ̀bó aláhọ̀kangún ara àwọn àṣejùnú tá a sọ̀rọ̀ àpò eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. afaani waliyakun ilal ka'bayn tasọ yẹn ọba agun tí sokoto yẹn ọba agun tí lọdi yẹn ọba agun kò gbọdọ̀ tayọ kókósẹ̀ méjèèjì. fọwọ́ àǹdọ́fọlẹ̀ tọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n nítorí tí ọba ti tayọ kókósẹ̀ yóò ti ká sọ rí ọmọ ọmọ wọ́n ọtíkọ́ọ̀lì rọ́bẹ̀ òní ó sì jẹ́ kí èèyàn jẹ́ni tí ń payọ̀ lọ. wọ́n tẹ́ ọba ti tayọ bẹ̀ yàtọ̀ sí pé nání nínú àwọn nǹkan eléyìí tí sẹ́rí akọ fún wa òun náà ni ká da aṣọ bora ká wọ aṣọ kan eléyìí tá à ní lè yọ ọwọ́ jáde síta àyàfi gbàsálẹ̀ aṣọ ìsìláàmù ọ̀fẹ́ ká máa wọlú aṣọ bẹ́ẹ̀ ká da aṣọ bora àfi ká wọ aṣọ kan tí ò níbi kan àgbà yọwọ́ àfi ká tì sàlẹ̀ ká mọ́wọ́ jáde eléyìí ni wọ́n ń pè ní ìṣtèmálú ọ̀sánmá ká wọ odi aṣọ aṣọ tó di tí tí ò síbi tọ́wọ́ lè gbà jáde àfẹ́ ká máa wọrú aṣọ báwọn. tán. wọ́n ní oná lásọ tá a wọ̀ gbẹ́gbẹ́ kò síbi tí a lè gbà mọ́wọ́ jáde àyàfi ibìkan ṣoṣo àfi ibìkan ṣoṣo wọ́n ní kọ̀tọ̀. wọ́n ní ńṣe lélẹ́yìí burú o tí ọba sasọ̀ mí ń salẹ̀ àmọ́ àti wọ aṣọ kan sísàlẹ̀ bíi singlet kó tó wá di pé a lọ aṣọ yẹn mára lọ́nà tí ò síbi tá a lè gbà mọ́wọ́ jáde àfisàlẹ̀ àbí kò síbi tá a lè gbà mọ́wọ́ jáde àfọ̀nà kan gẹ́gẹ́ bíi ìpàkájà aṣọ kéèyàn pàkájà aṣọ látòkè délẹ̀ gẹ́gẹ́ báwọn bàbá bàbá ṣe máa ṣe ọ̀pàkájà aṣọ látòkè délẹ̀. ó sì wá sọ kankan sísàlẹ̀ ìtọ̀ pàkájà tí wọ́n bá pàkájà aṣọ sí wọ́n máa wọ aṣọ kan sálẹ̀ wọ́n wọ aṣọ kankan sálẹ̀ wọ́n lè lo orú mú làwọn fi pàkájà aṣọ yọ wá lọ ìbora mọ́ra yọ pàkájà rẹ̀ yọ yọ nígbà tó bá fi sára yọ wá dá sí yọ dá sí jìkọ́ òsì níbo lọ́wọ́ fẹ́ gbà jáde kò sí ìgbà míì wọ́n ó ṣe lọ́nà tí ọwọ́ jáde ọwọ́ ọ̀tún lè jáde sẹ́mi kó wọ́n tuntun jáde bó ti ṣe lọ́sọ mọ́ra tó bá fi lè gbé ọwọ́ yẹn sókè báyìí kí làwọn èèyàn ò rí ránṣẹ́ gbogbo òhò rẹ̀ wọ́n ò rí ránṣẹ́ olùkọ́ ẹgẹ́ ti ti ṣeré àfikọ́ ọlọ́ aṣọ mọ́ra ọ̀pákájà aṣọ pípakájà aṣọ òun náà ni ká fi aṣọ sára lọ́nà tó ṣe pé etí kan nínú etí méjèèjì aṣọ yẹn yọ wà lórí etí àkọ́kọ́ yọ wà lórí èjìká ọwọ́ òsì etí kejì yẹn á tún á mú á tún gbé gba abẹ́ abíyáwó ọ̀tún ká tó tún á lọ dáun náà lé etí àkọ́kọ́ tó ti wà léjìká wa ìpakájà sọnù tá a bá wá ṣe báwọn ṣe é mọ̀ pé ọwọ́ tó ti wà báyìí òun ò sí nínú aṣọ ọwọ́ tó wà nínú aṣọ tabaníka yọ afẹ́fisẹ́ nǹkan kí ni ó ṣẹlẹ̀ ẹ rí i pé gbogbo ẹni tó bá tó bá ń wo apá àlàáfíà wa ìhòhò ẹni tó pa kájà aṣọ ni wọ́n mọ̀ sí kí ni ni wọ́n mọ̀ wò torí ẹ eléyòjò kìlọ̀ fáwọn bàbá tí màá ṣe bẹ́ẹ̀ lágbo léyìn tó làwọn gbàtẹ́gùn tẹ́ pé gbogbo ara wọn ni wọ́n ti sílẹ̀ gbogbo ọmọ lọ́dàdì wọn mọ̀ a'udhu billah àgbàlagbà tí ò lójú tì nìyà ó ńgbà tí èsì gbọ́rọ̀ ọlọ́run bó ló ti fẹ́ lójú tì ojú tó ti fọ́ ẹni tó lójú lójú tì tásọ bá ń bẹ nsàlẹ̀ kò burú sẹ́mi ká ti sọ́ra fún aburú nìyẹn ó wọ ṣòkòtò ó tún wọ singlet sókè kó tún pa kájà sọ kò sí wàhálà kò sí wàhálà àmọ́ tó common onígbà àwọn tó máa ń ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n wọ̀ nǹkan kan sísàlẹ̀ tó bá yẹ kó àfẹ́yàn ló bá máa ń ṣe bẹ́ẹ̀ ojú wo lọ́ọ́ fi mọ wà fáyìn ọmọ àtàn bàbá <laughs> ò ní lè sọ ọ torí kọ́ ọmọ lọ tẹ ọ àmọ́ màánú pé ọmọ àtàn bàbá yìí ọlọ́lọ́ mọ táwọn eléyìí dánwò ń gbà kéékèèké wọn torí ẹ Islam fẹ́ ká pọnra wa lé ẹ̀yin náà lè sọ pé àpọ̀nlé lára ń fi ara ọ̀fọ̀ abúkù kí ló dé tó ayé pé tó bá kan ká hùwà ìwà àbùkù wọn mọ̀ ọ́ tọ̀. wọ́n umaru bisitiri lacawra waqtuli fifihi cala thawbin ìyàpọ̀ ẹnu bẹ láàrin àwọn olùmọ̀kítà máa ń bẹ́ ń sálẹ̀ sótútọ́ àbí ọ̀tọ̀ ìtọ́dọ̀gbanukọ́ tọ́ kò sùn tó burú bẹ́ẹ̀. ويؤمر بستر العورة واني àmọ́ pààyàn láṣẹ kókó bo òhò rẹ o má jẹ́ káwọn èèyàn rí òhò rẹ o ọ̀ràn o ẹnu àwọn olùmọ̀sìkò lórí eléyìí àwọn ẹni tẹ́ kú tó rí òhò o kò bá jẹ́ pé ìwọ nìkan lọ kódà tó máa ń bùkátà láti ṣe bẹ́ẹ̀ dáṣọ bóra mọ́kà síra rẹ̀ sí hóhó báyìí eléyìí lè tọ́ dọ́gba jù nítorí Allahu ahaqqu an yastahyi minhu an-nas an yastahyiya minhu an-nas ọlọ́ǹgá lọ́lẹ́tọ̀ sí pé kí àwọn èèyàn ti ju rẹ̀ jù àtòkù wa nìkan níbi tó wà kì í ṣe pọ́ǹwẹ̀ wọ́n kàn á mọ̀ sùn lórí bẹ́ẹ̀dì ní hóhó ojoojúmọ́ ọ̀ọ́ so daṣọ búra daṣọ búra. wa idaratul mu'mini ila ansafi saqai wọ́n ní ìlọ́dì múmìnì ṣòkòtò múmìnì ẹ̀wù múmìnì tí ó bá gùn títí dé ojúgun ni o títí dójúgun ni. títí dé ojúgun tí ó bá gùn jù bẹ́ẹ̀ lọ a sọ pé títí dé bo títí dé kókósẹ̀ méjèèjì wal fakhidu awra ní jẹ́jẹ́ mọ̀ pé ara òhò wa nìtàn wá wà ìtàn wa yá ma'shara rijal àwọn ọkùnrin ara ìhò wa ní kíni onìtàn wá wà. kí ló dé dábí kálukú ti mà wọ́n ní ìdí tó fà á ní pé hadithi kan wá wà nàbí sallallahu alaihi wa sallam ó sì ìtàn rẹ̀ lẹ́njọ́ kan nígbà tá Abubakar àti Umar tó ń bẹ lọ́dọ̀ rẹ̀. bákan náà ìgbà tí Usman wọlé anábìkọ́ ara máa ń bó tán rẹ̀. ẹ̀yin ọ̀rẹ́ ẹni Aisha wa ń bí anabi léèrè torí ń wò anabi ránṣẹ́ pé ńgbà tí bàbá òun àti Umar wà lọ́dọ̀ rẹ̀ ọ̀ pátámá gbà tí Uthman wá wọlé lọ́ ń pátámá kí ló dé tó fi torí Uthman ló fi pátámá yàtọ̀ sáwọn yòókù tọ́ anabi ni ala astahyi mimman yastahyi minhu malaikatur rahman tí ọ̀tọ́ kí n tijú ẹni táwọn màláíkà Ọlọ́run tijú rí subhanallah <laughs> àwọn sàhábà wọ́n ga nípò púpọ̀ ọ̀kan nínú àwọn èèyàn ó wá sí lọ́nbẹ̀rù Ọlọ́run débi kó àwọn màláíkà tijú rẹ̀ allahu akbar wàláyé wọ́n ga nípò púpọ̀ tí ọ̀rẹ́ kémi náà tijú ẹni táwọn màláíkà Ọlọ́run tijú rẹ̀ bí eléyìí ló bí ìyapa láàrin àwọn olùmọ̀ pé ṣé ara òwò níta ní àbí èsè wò torí ó sì tún wá nínú hadith Ali ètí ìyapa wà lórí fífẹsẹ̀ rinlẹ̀ àti àìfẹsẹ̀ rinlẹ̀ rẹ̀ bó bó ìtàn rẹ ara òwò rẹ ni bó ìtàn rẹ ara ìwòwò rẹ ni ànábì ló sì ṣe ìtàn alẹ̀ kẹ́sẹ̀ gbogbo ojoojúmọ́ ẹ̀ka tó ṣẹlẹ̀ náà nù tó Abubakar àti Umar wọ́n rí ìtàn anabi sallallahu alayhi wa sallam. afaani wal-fakhidhu awra ara òhò nítàn wà wa laysa kal-awrati nafsiha ṣùgbọ́n kò dà gẹ́gẹ́ bí ìhòhò gángangangangan kò dàbí ìhòhò lágbọ̀n iwájú àti ìhòhò lágbọ̀n ẹ̀yìn sọ ṣùgbọ́n ìhòhò ní náà láti sọ tẹ́ bá ní ẹ fẹ́ wo bọ́ọ̀lù ẹ fẹ́ básìkò jẹ́ ẹ fẹ́ ẹ́ àbí òye àìkútọ̀ ara mẹ́jẹ̀mú tẹ́ gbọ́dọ̀ sọ ó náà ní pé bọ́ọ̀lù kò gbọ́dọ̀ jẹ́ tẹ́tẹ́ ẹ sì ti mọ̀ pé ni torí owó ni wọ́n fi ń ṣe owó wọn fi ń jẹ owó wọn fi ń gbà ẹlẹ́kejì kò gbọ́dọ̀ jẹ́ pé bọ́ọ̀lù yóò mú ọwọ́ ìhòhò níhòhò nítorí pé ara kálukú ní kíni ìtàn rẹ̀ wà wọ́n á ní àwọn bọ́ọ̀lù ní tí wọ́n máa dé kíníkà máa ta àwọn sọ kíníkà àwọn sọ kíníkà wọ́n lọ mọ̀. bákan náà bọ́ọ̀lù ọ̀gbọ́dọ̀ jẹ́ kó paṣọ láti tì. ìbẹ́ yìí náà máa ń pè ńgbà tó ń sọ hayya ala oníwọ̀n tilẹ̀kùn. etí lò létí àmọ́ wọ́n tilẹ̀kùn wọn ò ní lọ mẹ́sìlì kankan orí bàbá wo bọ́ọ̀lù ìtàn inna Allahu ghafurur rahim ó tún ṣe fàtàwá fúnra rẹ̀ pé aláforíjì lọ́lọ́ tó bá foríjì ni táwọn tún kẹ́ni bíi tiẹ̀ tó ọmọ ọmọ pa sọ̀láàtì kọ́dà bó bá wá sọ̀láàtì ọkàn rẹ̀ ò lè sí bẹ́ẹ̀ tọ́lọ́mọ́ bá tún gbádùn ó bá kí lè má mọ ká kí n tó gún ó tó rúkú kọ̀rùkù ó tó rúkú kọ̀rùkù ó tó rúkú kọ̀rùkù ẹlòmíràn ọjà sọ̀láàtì pé gbogbo ọgbọ̀n ṣẹ́jú wọ́n ti fẹ́ gbá bọ́ọ̀lù tán á àdánwò burúkú níbo la dáwọ̀ yìí ti wá ara àwọn èèyàn rà mú báyìí bọ́ọ̀lù kí ni bẹ́ẹ̀ àní bàbá àtọmọ ń sì ń lura wọn torí bọ́ọ̀lù wípé eléyìí ń sọpọ́tù Real Madrid eléyìí sì ń sọpọ́tù Atlantico Madrid gbogbo ẹ̀ Madrid yìí náà nípa <laughs> ó sì dìjà àwọn alájẹyìn pé ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ á fi mú ifan fèrè bàbá rẹ̀ fa <laughs> ẹ bọ́rọ̀ bọ́ọ̀lù ah, mú bàbá rẹ lọ ló fi fan fèrè pé bàbá ń bọ aago pé àwa náà ẹ fi mu ta ọ̀dà kò burú bí yìí ẹ bí ọ pé mi ní fi mú ẹ fan fèrè bí wọ́n lọ lórí ọ̀rọ̀ bọ́ọ̀lù táwọn musiba máa wá gbọ́ yóò ti sú àmọ́ àwọn rubbish nonsense wọ́n ń bẹ̀ẹ́ bẹ̀ẹ́ tán pé bẹ́ẹ̀ ní sọ wọ́n tún fi ń wò báyìí ẹgbọ́n tí wọ́n wo yóò pẹ̀tọ́ wọ́n dáná jó wọn subhanallah tọ́ ẹja dúró báyìí láti bí wala yadkhulu ar-rajulu al-hammama illa bi bí ọkùnrin ò wọlé ìwẹ̀ o ilé ìwẹ̀ wò láì fi ìlọ́dì sára á ọ pàtàkì púpọ̀ mo rò pé kí òyìn ni wọ́n sì tù tọ́pọ̀lọpọ̀ ọmọ fi sábàǹtẹ̀ lọ ilé ìwẹ̀ ńgbà bá débi àmà sàlàyé subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. عليكم afẹ́sẹ̀ sọ̀láàt nígbà tó tutù mu a lè fi aṣọ bora mọ́ orí ẹ tí ti débi apá tó bá sì débi apá lópin ìgbà tó bá ṣe pé ẹ wọṣọ sísàlẹ̀ náà láti ka ẹ inshàlá kò sí tó burú mi. ó sì túmọ̀ sí pé ká má ìyá sakọ̀jìyà bó tutu ṣe mú nìsín torẹ́ lomi wọn ti wò pé òtútù ìmú gángan tonti kó kò tí ì mú rárá torí pé ibi tó tutù wà ló wà bí jọ́ọ̀s eléyìí ní ìsinyìí báyìí ọ̀mani tó àmọ́ ọ̀mani ní lẹ́bù ibi tí wọ́n ń gbé bàbá ni nígbà tí wọ́n rí òtútù rí tẹ́lẹ̀ náà má ṣe ra rẹ o tó bá dá ṣùgbọ́n tátẹ́gùn fẹ́ tí ń fẹ́ tí ń fẹ́ bí ṣe ń fẹ́ o tó o bá ní tó o lè fi borí rẹ mọ́rùn rẹ kó o fi bò ó kọ́ mọ́ a lọ́ máa gbọ̀n kẹ́kẹ́kẹ́ ń gbọ̀ bá yá o ẹ wo Amr ibn al-As radiyallahu anhu anabi rún àtàwọn sàhábà ń sẹ́ ìgbà tí ilẹ̀ wa mọ́ láàrin ọjọ́ tí lọ jíṣẹ́ yìí amúrù jíṣáyé lẹ́ni tí jàǹdà bá ti wà lára rẹ̀ òtútù wa mú burúkú bó lòun ó sì wá wẹ̀ àkọ́kọ́ omi tútù lọ wà tó ń bá sì ní kó wọn wẹ̀ kò ní rọrùn Amr ibn al-As ó mú nǹkan ó fi nu màníyì tí ń bẹ lára rẹ̀ bọ́ fọ́ọ̀nù ni ó wá ṣe tayammum ó wá síwájú àwọn sàhábà táwọn sálù aláṣẹ sọláàtì bẹ́ẹ̀ ṣe dé jáde ọlọ́fẹ́jọ́ rẹ̀ sọ anábì sallallahu alaihi wasallam amúrù jánaba mu kọ̀wẹ́ tẹ̀yámù ló ṣe ló fi ṣe lè má mú fún wa ẹ bá ní bí léèrè ànábì níbo ló ti jẹ́ ó ní lódodo ni jánaba mu òun sì lè wẹ́mi tútù toró rántí ọ̀rọ̀ ọlọ́ọ̀ tó ní wala tulqu bi aydikum ila tahluka ẹ má fọwọ́ ara yín múra yín lọ bí ìparun ló ṣe ṣe tẹ̀yámù anabi sallallahu alaihi wasallam ò sì bá wí torí ẹ ẹni tí ọba rí kó tutù ti mú kọ̀bọ̀n láàmú kó fi nǹkan kó fi protect ara ẹ bí aṣọ òtútù ti máa ní fìlà kò sí ní tó burú mbẹ bí irú alghutra irú borí ti Saudiya kò sí ní tó burú mbẹ tí ò ní jẹ́ kó tutù kọ́ hàn lè mà kọ́ lọ́wọ́ bọ́ sànù wa. obìnrin tó múra láti bí jáde ńlẹ̀ wọ́n á lọ lé àwọn àyà ọkọ rẹ̀ àbí lé bàbá rẹ̀ àtọ́ adélé láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ṣé yọ bọ́ jìlbáàbù lẹ̀ àbí ọ̀tọ́ kọ́ bọ́ lẹ̀ kò sí ní tó burú kọ́ bọ́ lẹ̀ àmọ́ kó ọmọlúwàbí lòún wọ̀ sálẹ̀ torí àwọn ẹlòmíín máa ń lo jìlbáàbù ní excuse láti wọ̀wọ̀kuwọ̀ sísàlẹ̀ ṣiṣẹ́ mọ̀ pé ìwọ ń múra bí ẹlẹ́sìn tó wáá pẹ́ wọ ọmọ àta lọ́wọ́ sísàlẹ̀ àwọn èèyàn mọ̀ wò pé àsọmọ àta làwọn tí wọ́n ń wọ jìlbáàbù yìí wàá wẹ̀wọ̀ alápọ̀nlé lọ́nà tó jẹ́ pé tó bá tẹ̀ fẹ́ ṣiṣẹ́ kan láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ àpọ́nlé wọn ò ní kú lára rẹ ilé ìjẹ́bù sì jẹ́ àmọ́ tó bá mọ̀ yìí pé ọkùnrin kan já àwọn tí èsì àbúrò tí èsì ẹ̀gbọ́n òun so àbó súnmọ́ kẹ́nìkan fẹ́ jánu àwọn so kò burúkọ wà nù jàlúbàbù rẹ̀ kò burúkọ sì tún bojú rẹ̀ tó ń tún pààrin àwọn obìnrin lọ́wọ́ àtọ́rí pé láfíríkà ń bí àwọn kan wà tí ò ní bẹ̀rù ọlọ́ọ̀ obìnrin tí ń bojú wọn fẹ́ wá ọ̀nà pé by all means kí ló wà bó lójú rẹ̀ rí gan-an wàláì náà mùsíbà ìyàwó yàwó obìnrin olóbìn tí ẹ ti jẹ tó ọfẹ wọná rọrùn gbàtí ìsìnkú ọfẹ wọná rọrùn tí ni tiẹ ti jẹ olóńfẹ mọ bójú obìnrin ṣe máa rí ni fẹ́yàwó tó bá ti fẹ́yàwó wojú ìyàwó rẹ kó o yó ládàá ló tún gbà torí ẹ tó bá ti hàn wípé báwùjọ ṣe rí nù kò burúkú obìnrin kọ́ wà nínú pé ń bójú gẹ́gẹ́ bí obìnrin kan lọ lọ ṣe ziyara ọ̀rẹ́ rẹ̀ ó lọ ṣe ziyara ọ̀rẹ́ rẹ̀ tọkọ bá tó á dé òun èé kìí sálámà kìí sì kan kó tó wọlé tontukọ yẹ kọ sálámà kó tó wọlé ilé ara rẹ̀ nù kékọ kan nígbà yọ̀ǹda ni o ọkàn já wọlé ni ìgbà tí ọ̀rẹ́ ìyàwó rẹ̀ wà nulẹ̀ ọ̀rẹ́ ìyàwó sì máa ń bójú àmọ́ ńgbà tó wà pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ kò bójú gbà tí wọn ò sì rò pé ọkọ lè padà wá lérú gbà yẹn bọ́kọ sáṣe já wọlé nù tó rójú ọ̀rẹ́ ìyàwó rẹ̀ wọn á ní ọ̀rẹ́ ìyàwó wọn á ń bínú ńlànà ọkùnrin ojoojúmọ́ tó òun náà. gbàdúrà gbélé ó lè lọ wà ó ní sọ̀rọ̀ alẹ́ jù pàápàá láfíríkà ń bì nítorí pé ibi táwọn ti ń ṣẹ̀sìn yẹn lójú méjèèjì wọ́n ní àwọn principles tá a máa ń tẹ̀lé tóbìnrin bá wọ obìnrin wa àwọn obìnrin náà ní pálọ̀ tiwọn tí wọ́n ti gbàlejò kò lè ṣeéṣe bí ayyi halin min al-ahwal kọ́kọ́ obìnrin yún kọ́kọ́ obìnrin tí wọ́n wá wà wọn kó wá lọ wọlé at any time of the day tí máa ń rò pé àlejò lè wà lọ́dọ̀ ìyàwó òun tí ò jẹ́ pé ìgbà tó yẹ pé gbogbo wọn ti mọ̀ pé anybody tó bá wẹ̀ nìkan lọ kò lè tẹ̀lẹ̀ níìsín tọkùnrin yẹn bá ń lọ ibi tó ti lè lọ pàdé ìyàwó rẹ̀ ó ti wà nulẹ̀ ní yàrá ìyàwó àmọ́ pálọ̀ kò ní dé pálọ̀ obìnrin láéláé àfi kó béèrè pé sẹ́ẹ̀ lálejò ń bẹ̀ sẹ́ẹ̀ lálejò ń bẹ̀ so kò síbẹ̀ láfíríkà yìí kò síbẹ̀ láfíríkà yìí torí ẹ̀ tóbìnrin bá sọ́ra rẹ̀ kọ́mọ̀ máa sọ́ra rẹ̀ kó túra rẹ̀ ó ti dáa púpọ̀ jù náà. wọ́n lẹ́nìkan wà yóò ṣe sọ láti kan yóò dáka sí àwọn ọmọ bí mùsùlùmí làwọn ò pè bí káfìrí mùsùlùmí náà la pè nítorí pé ẹni tí ń ṣe kan tí ń fi kan lẹ̀ àti ìlẹ́nu àti lẹ́pẹ́ ń káfìrí àfi tí wọ́n bá ṣe kankan mọ́ òtún mọ̀ sí pé ń lọ àlùjánnà o ṣùgbọ́n lábẹ́ òfin àwọn ò ní lè pè ń káfìrí torí pé ànábi sallallahu alaihi wasallam ńgbà tó sọ yìí pé bayna والشرك والكفر ترك الصلاة تنبه لاني أتي سبا صلو لاني أتي سكفري صلو ونكبي صلاة ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó bá pàtì lápàtì tán ẹni tó bá pàtì ní gbogbo pípàtì àmọ́ ẹni tó yẹ pé ń ṣe kàǹpì kan lẹ̀ ẹnu ò tí ì ràn láti pè ń kèfèrí àmọ́ kò túmọ̀ sí pé ń lọ àlùjánnà o kò túmọ̀ sí pé ńlá lílẹ̀ àmọ́ à ń sọ pé lábẹ́ òfin táwa abilé sọ pé káfíìrì lè lè jẹba subhanak allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu